Súra tí a fẹ́ ka yìí mẹ́ni Aksar súra rí nínú Al-Qur'an. Nínú àwọn ṣọ́tẹ̀ súra nínú Al-Qur'an ló wà súra tí ó kéré ló ń kà. Ìṣe kó kéré níye àbílọ́lá ó kéré ó kéré ló ń kà áyà nínú Al-Qur'an ní súra tó Kawthar wà. Súra kàlàkì súra tó Kawthar. Sùsúra yìí náà súwárù Mẹ́kíyà ni ó sọ̀kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam nígbà wo ní mẹ́ka àwọn ẹ̀jẹ̀ kọ́kọ́ correct àwọn expressions wà kan àwọn yẹn máa sọ pé suratul Kawthar ó sọ̀kalẹ̀ fanabi nígbà tó ọmọ rẹ̀ ká kú rárá wọn lọ bá anabi ló kú níjọ́ ọdún ẹ kò wá kò sí ìwáyà tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tó ṣe kí tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dàwọn yà sọ kókò sí ìwáyà ti lẹ́bi akhrajahu Imam Muslim wà nísàáyí wà Dawud. أعرضه مسلم وأبو داود والنسائي عن أنس رضي الله عنه قال ولفظ للمسلم لفظه رضي الله مسلم تقسم صحيح وليه الله رحمة واسعة قال قل بين بين رسول الله صلى الله عليه وسلم بين عذهولنا قل لا يعني بقى نبي بلاني وا أنا بقول أنا àtijọ́ jòkó báyìí ó dàbí tá a jòkó sí yunifásitì nínú mọ́tòlásì ni ìdọ̀rọ̀ ògè fa ẹ̀sẹ̀ fa ẹ̀sẹ̀m bẹ́ẹ̀ ni ànábì sẹ́dúgbà tí tí nǹkan tẹ̀yàn dákú tàbí dájọ pé èèyàn bọ́ọ̀lù ká ti pè é tẹ̀yàn lose consciousness lóye káfíń ó kàn lọ ó bá bá jí padà tó ti yé gbàtà náà bí bá jí padà fún marọ́ fara àtàwò ó wá gbórí rẹ̀ sókè báyìí jẹ́mà yẹn tó rékodò bàbá ló ń kóyàn orún kóyàn ó kà gbórí sókè ìlú agbórí sókè báyìí mo bù tẹ́sí mẹ́ tàbí bá ṣe kéde ó bá smile àbẹ́bí dẹ̀ mọ́ smile ní kéde ní kéde mo bù tẹ́sí mẹ́ ó ṣe kéde ó smile kéyìn wọ rẹ́rìn músẹ́ ó yàtọ̀ kéyìn rẹ́rìn kéde kákákáká ó rẹ́rìn kéde àbúrò usman sallallahu alaihi wasallam ana sọ̀rọ̀ máa lè kíni mi ò rẹ́mi tó mọ smile tó tó bá kíni tó dàgbà anabi sallallahu alaihi wasallam ana tó ta ìwáyà ìwá ẹ̀rí pé mo rọ̀ tó bá ìwáyà ìwá. kúlùnà ana sì ní àfẹ́fẹ́ má àdáhàkàkà ya rasulullah èrè oṣù ọlọ́run kí ló fà tá a rí ẹ tó rẹ́rìn kọ́ọ̀la ó sọ pé làkọ́dé ń zìlá sí aláìyá hánì fásúwòrán tàbí wọ́n sọ sóra kankalẹ̀ fún mi bẹ́ẹ̀ ṣe ní tí mo ṣe lórí odò yẹn wọ́n sọ sóra kankalẹ̀ fún mi ni fakọ́ra a amẹ́jọ aka fún ọ pé bisimilayi wa amẹ́nu wa ìdúná a tó iná kàlùkà ọ̀sán amẹ́bi sọ̀rọ̀ sọ́wọ́ bí wọ́n pé atẹ̀dúró náà wà ní kàwùsà fẹ́ẹ̀ mẹ́fẹ́ ń tẹ̀lé àlìkàwùsà àlìkàlà ti àlìkàwùsà fẹ́ẹ̀ mẹ́fẹ́ ń tẹ̀lé sallallahu alaihi wasallam qulna ana sini afafi allah wa rasuluhu alam ọlọ́run àtòjíṣẹ́ lórí ló mà súnmọ́ kọ́ọ̀lá ó sọ yìí pé máàrún wàdà ní rọ́bì azọ̀wọ̀jẹ̀lá aláìkẹ́rù kẹfì ó ní akérèmọdù kan ní lábẹ́rẹ́ kí alákàwùsà akérèmọdù kan odò kan túwìmù kan tó ń sàn nínú àlùjẹ́nà tọ́lọ́ ń sàdéhùn tó sì pọ̀ wà lórí mánà alákàwùsà ọlọ́mọ yà mí lẹ́nu máa mi tẹ́ máa bá mi ọmọbìnrin mi jẹ́ káwùsà fẹ́ẹ̀rẹ́ lọ́mọ ọkùnrin mi káwùsà mi ṣé káwùsà bá tù káwùsà fúláàgé kọmọ kọmọbìnrin mi o àwọn akẹ́sẹ̀ ìtìlákùnrin lórí obìnrin mi ilé ìtẹ̀sí rèé sàmì ti ń jẹ́ àbú káwùsà bẹ̀tì ọ̀la ti láàbá tàbí torí pé orí tó pọ̀ lọ́sẹ̀ nìkan ní káwùsà ìyẹn ò túmọ̀ káwá sọ pé obìnrin nìkan ní alkausar anabini huwa hau ó ní àbàtà kan ní tẹ́rìdù aléyìn mẹ́tì yọ mẹ́tìyàmà táwọn àlèhùnmọ̀ mi ó mú bẹ́ẹ̀ àníyàtú adára dúdú mi ti sànà ó ní kódà kọ́ọ̀pù tó wà létí rẹ̀ láti mú mi ń jọ́nà ọlọ́mọ́sà síbẹ̀ ka ìràwọ̀ sánà ni fọyọ̀kẹ́lẹ́jù láàbùdù mi nìhùn nígbà tí wọ́n bá súnmọ́ bàtà yẹn tá a fẹ́ máa mú nínú àbàtà yẹn ó ní ẹrú kan wọ́n kà fà sẹ́yìn báyìí pé kó bẹ́ẹ̀ àwọn fà kó bẹ́ẹ̀ fà ni màá wá sọ pé rọ́bì ọlọ́run ìnà ní àlè ẹ̀mẹ́jì wọn sallallahu alaihi wasallam fayakul aw fayakul fayakul ìnàkàlà àtẹ́dìrì wọ́n wà sọ fún ànábì pé ìrẹ́ bẹ́ẹ̀ ó máa máa na máa àdàfà bá àdàkà tó ọmọ pé gbà tó lọ tán ọmọ tán ti lẹ́yìn rẹ̀ pé gbogbo wọn wá lẹ́yìn rẹ̀ ni láti gbọ́dọ̀ ṣọ́ra dáadáa tí ó bá tẹ̀lẹ̀ lásìkò ìgbà yìí ká ṣọ́ra ká má dá sí i àwọn èèyàn pàtẹ mára pé ni tá òsì làwọn èèyàn ti kiri ni ń kiri láti pé ọmọ tí wọ́n dà lẹ́yìn rẹ̀ ẹni tí ó sì ní dìgbàkúdà òun lẹni tó tẹ̀lé lánàá òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala náà. Fasọ́lì lè rọ́bìkà wà nàá. Ìrẹ́ àdágbà Muhammad sọ̀lì kírun lè rọ́bìkà fọ́lọ́hùn rẹ̀. Wà nàá lè rọ́bìkà gbóra fọ́lọ́hùn rẹ̀. Kí ló pàtó ti náà? náà kéèyàn gbó ràkúnmí ìyàtọ̀ wà láàrin zabaha àti kọ́tàlà àti náhàrọ̀ náhàrọ̀ ràkúnmí náà máa ń gún wọn èdú ràkúnmí báyìí báà bí wọn ẹgbẹ́ àdùgbúlẹ̀ ó ti níbi tó ti máa ń gún wọn ti ọ̀bẹ bọ̀ gbogbo ẹ̀jẹ̀ tó wà láàrin pátápátá ó jáde yóò sì wúwo. oye agbo wọn gba àdùgbúlẹ̀ zabaha fàyíza zaba àdókò zẹbi hata sẹyà kan ní bàbá ẹdú ajẹkọ sọfọ àdàbí pé wà á ha lẹrọ bi gbogbo ìgbà tó bá fẹ́ gúnra gúnra fúnta ni wọn Ọlọ́run rẹ náà. torí pé Allah subhanahu wa ta'ala ó wulẹ̀ sọ́fà pé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati. ó ti sọ fún wa wípé ayé ohun ìrún òun kíláàpé ìrún òun ìrún òun ìgúnrún òun ìsẹ̀mí òun ikú òláyé òun alójẹ́ lè láàrin náà apákan ní wáyé bùn àti àwọn àti bùn wáyé ta fúnfún alẹ́ kan wọ́n ní ìlà zùkìrà rasulullah sábà ti dápọ̀ ànábì lẹ́yìn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìkẹ́ àtọ̀lọ́lọ́n fún ọba wọ́n ní ọ̀dọ̀ pé dáhù ẹ̀fílẹ̀ ẹlẹ̀ kàlẹ̀ndà kọ ẹ̀mẹ́tara yín láàmú fàyín náà wò rọ́jùlù àbítárò là ákìbàlà ẹni tí ìjẹ́ ti olùfà ìnàṣàní àdá wà. dájúdájú gbogbo àṣàní àdá ẹni tí ń bú ẹ ẹni tí ń yọ tòtì èdè sí ẹ ẹni tí ń yọ ẹ ẹni tí ń gàn ẹ wúwà àdùsà òun ni ò ní lẹ́yìn. ọ̀yà ó ní fàáyìsà hálàkà ìkọ́ta àzíkìrò lọ́rùn ẹ̀mí ti ẹ̀mí pé tá àdẹ́bí bá ti lọ tán nígbà tí òkùnkùn ọgbọ ọmọkùnrin ti kiri òkùnkùn ọmọkùnrin rẹ̀ ti lọ ọmọbìnrin nìkan ló kù fún òun ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ mẹ́rọ orí rẹ̀ ìbéèrè bá bẹ̀rẹ̀ ní pé aliwo náà kàṣà sùn fi júnìyà yẹ o ǹjẹ́ yẹ kan bẹ láyé lónìí ǹjẹ́ yẹ kan bẹ láyé lónìí ẹ̀ńtàkàrà zikirúkú fi àfáàkì sàmà tí àwọn èèyàn rántí ó kọ rẹ̀ láyé lónìí tó tó àlàyé kò sí àfà ní dọ́mọ̀lì ìláyì ismù nàbí ìlànìbí dọ́mọ̀lì ìláyì ismù ìlàyì ọlọ́run máa mọ̀ fi ókò àtẹ́bí ó fi kíni ó fi tí ókò ara rẹ̀ fàyíbà kọ́ọ̀lẹ̀ mọ̀ àzínú ìlànìbí àjẹ́hádù ó lẹ́rìí kí gbogbo bàtà pé wọ́n bá ti gbé láti àjẹ́hádù àńlá kí ló wí wọ́n ashhadu anna muhammadar rasulullah wàṣàkọ̀ láwùn isman min ismihi torí pé ó máa mọ̀ mú nínú orúkọ rẹ̀ ó wá sí orúkọ bá ní orúkọ ànábì inú orúkọ ọlọ́run ló ti mú orúkọ ànábì jáde ó ní wọ́n tó ní arṣì mahmud ẹni tó là lára tí sallallahu alaihi wasallam òun ló bá tó bá láàbí ní alam nashrah wa wada'na الذي ورفعنا رفعنا لك ذكرك ẹni tá ń sọ yìí wáyé ásìkùn wáyé ẹni bonilé rẹ̀ wà mọ́kà lónìí gbogbo àwọn alálàájì tí wọ́n lọ mọ́kà tó fẹ́ lọ sí ajé ọlọ́mọ bá gbà lẹ́sẹ̀ lọ́wọ́ lápùpọ̀ sí ilé ìwọ̀sí wa náà a rí gbogbo wọn tá ń sọ yìí lọ bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ọkọ̀ kó wọn lọ náà láti Mẹdínà ni ta ni wọn lọ sálámà sí ilé àbẹ́bí ti bẹ̀rẹ̀ ti sí torí bẹ́ẹ̀ kì í sí ilé rẹ̀ ni yàrá àwọn ìyàwó ẹ̀ lẹ́rí yẹn <laughs> gbogbo tó ti lo tẹ̀lé nìyẹn bẹ́ẹ̀ táwọn ẹni they were nowhere to be found òsèǹtó di ẹ̀rẹ́ sí wọn ìwé ìpàgọ́ ọ̀pọ̀

oye ara amẹ́ríkà láwọn stéètì kan lamẹ́ríkà wọ́n tẹ̀sẹ̀ di tánmúra lọ́bi tánmúra lọ́bi jẹ́ wọ́n wà láago kan ìbáyọ̀ sọ́dá yìí sọ́dẹ́ká ìlànà ìjìnà táwọn bá wá sùn láago méjìlá àwọn ẹ̀dọ̀ wá ní kíni nírọ̀lẹ́ tánmúra ìrọ̀lẹ́ táwọn bá wà àwọn afádà arábíà ti di àwọn afádà arábíà ti kí ìṣá ìtìpẹ́ báyìí ìṣá ìwọ́n ti kíni wọ́n ti kí ìtìpẹ́ táìpù táwa bá ní aago mẹ́ta ń lù gẹ̀gẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ kí ni àwọn ti bẹ̀rẹ̀ àdúgbà àbẹ̀mọ́sá ìgbàlẹ̀ tẹ̀lé ọmọ àbẹ̀mọ́sá ìgbàlẹ̀ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Thank you.